tinubu kì í sọmọ orílẹ̀-èdè guinea adájọ́ ní kí àtìkù lọ jókòó jẹ́ onídàájọ́ bolóku oromo ugo tó ń ka ìdájọ́ lórí ẹ̀sùn tí igbákejì ààrẹ lẹ́wà tẹ́lẹ̀ tó tún jẹ́ olùdíje fúnpò ààrẹ lórúkọ ẹgbẹ́ pdp alhaji atiku abubakar ti sọ pé kò sọ̀rọ̀ kankan nínú ẹjọ́ tí ọkùnrin náà pè tako tinubu pé ó ní ìwé gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó lòdì sófin tí kò sì yẹ kí ó fi kópa nínú ètò ìdìbò tó wáyé náà nítorí pé ó ní ìwé gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Guinea adájọ́ sọ pé kò sí ọ̀rọ̀ lórí eléyìí rárá bákan náà ni ilé-ẹjọ́ ọ̀hún dá ẹjọ́ tí Àtíkù pè lórí pé ọ̀daràn ni Tinubu àti pé ó ti hùwà ọ̀daràn nílùú Amẹ́ríkà èyí tó mú kó yọ̀ǹda àwọn owó àti dúkìá kan lọ́hùn-ún ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn wọ́n ní olùpẹ̀jọ́ kò ní ẹ̀rí láti fi gbé eléyìí lẹ́sẹ̀ rárá ògo ni àwọn ohun tí olùpẹ̀jọ́ kó jọ bí ìgbà tó tún fẹ́ dọ́gbọ́n gbé ọ̀rọ̀ míì wọnú ẹjọ́ náà ni pẹ̀lú bí kò ṣe rí ẹ̀rí kankan fi sílẹ̀ láti ṣàtìlẹ́yìn ẹjọ́ tó pè pé Tinubu kò kún ojú òṣùwọ̀n láti dupò ààrẹ yàtọ̀ sí èyí adájọ́ náà ni àwọn kò gba ọ̀rọ̀ ẹlẹ́rìí méjì tí wọ́n mú wá àtàwọn ìwé tí wọ́n kó kalẹ̀ wọlé bẹ́ẹ̀ ló ní wọn kò kó àwọn ẹ̀rí kan papọ̀ mọ́ ìwé ẹ̀sùn wọn nítorí bẹ́ẹ̀ àwọn kò lè gba àwọn ẹlẹ́rìí wọn wọlé ìgbẹ́jọ́ sì ń tẹ̀síwájú.